tí àsìkò ọlọ́run tó tí ò sí mọ́ bóò ni sẹ́yà àti kí ni ìpín tí sẹ́yà ó fún nínú ogún bàbá ẹ̀ títà tí bàbá ẹ̀ fi ti kalẹ̀. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن والاه adáwọ̀pọ̀ fún ọlọ́run àtọ̀rọ̀ àlékún kí àlékún gẹ̀ fún akẹ́yìndé gbàgbé náà àwọn ànábì ọlọ́run nígbà àwọn ọmọ àwọn ará lè rẹ̀ àwọn sàhábà àti gbogbo olùtẹ̀lójúpọ̀ náà rìtálẹ̀ kí a mọ̀ sí dé ìbéèrè tí atọ́kùn tí wọ́n ti ránṣẹ́ sí wọn kò jẹ́ béèrè kan tó pàtàkì púpọ̀ bó ṣe jẹ́ wípé ọba aláàlọ́ba tí ó nímọ̀ jù àtúnfi ọ̀pọ̀lọpọ̀ eléyìí tó fi máa òṣìṣẹ́ rẹ̀ àbẹ̀wò lọ́ba tí máa fi máa ma ní téèyàn mọ̀ tẹ́lẹ̀ kójọ kó mọ́sà lékún ìmọ̀nà àti tọ́sọ́nà látọ̀dọ̀ rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. òní wípé ọmọ tí obìnrin gbé wá fẹ́ ọkọ ọmọ yẹn wá dàgbà sílé bàbá ẹni bàbá tí màmá rẹ̀ lọ fẹ́ bàbá yẹn wá sí wọṣẹ́ tẹ́lẹ̀ kó níbi rẹ̀ ṣe ń béèrè bàbá yẹn wá sí wọṣẹ́ ọmọ yẹn dẹ̀ ti dàgbà síbẹ̀ sọmọ pé wọn ti wọra wọn ọ̀pọ̀lọpọ̀ náà mí gan lè mọmọ yìí pé bàbá yẹn kọ́ ló bí so ǹjẹ́ orúfẹ́ ọmọ bẹ́ẹ̀ kí ni ìpín tíṣẹlẹ̀ àkúrò ọmọ yẹn ẹ jẹ́ kákọ lọmọ dájúdájú wípé ọba ibùkún oníṣẹlẹ̀ àpá ọmọ yẹn ọmọ tí wọ́n gbé wá fẹ́ ọkùnrin mi tí ṣe bàbẹ so ẹlẹ́ẹ̀kejì ẹ má jẹ́ ká gbàgbọ́ wípé ọ̀nà ló yorùbá ní ẹrú ní bàbá abẹ́nú àánú rẹ̀ ọlọ́run bó ṣe wó pẹ́ tó àwọn tí wọ́n bí ọmọ yẹn ojóbìnrin ní ìbájọ́ ọkùnrin wọ́n padà béèrè ẹ̀ sòtó túmọ̀ yìí pé àkùránì ọba adẹ́dàdẹ́ ti ṣàlàyé fún wa ó ní ìdíwó homile àbá ihim àwọn olùlẹ̀ sọ̀rọ̀ jù ìdíwó homile àbá ihim ó aqsatu inda Allah fa in lam ta'lam àbá àwọn ikhwanukum fid din gbogbo ọmọ kọ̀ọ̀kan ẹ dá wọn padà kódà ẹ má jẹ́ wọn ojú kọ bàbá tí wọ́n gbé wá fẹ́ ẹ wo tó ti bẹ̀rẹ̀ ìyẹn túmọ̀ yìí pé ọmọ yẹn wọ́n gbé wá láti kékeré ni o kódà gan kò gbọ́júmọ́ bàbá tó bí gangan ni ó kọ bàbá rẹ̀ ní ẹ kí ó ṣe kí ni kò bàjẹ́ so eléyìí tó túmọ̀ sí pé àwọn tí ọba adẹ́dà fún lógún nínú ọkùnrin òun làwọn ọmọ tóbìnrin bí fún gangan pẹ̀lú igi tó lálàáfíà dáàmì àkókò igi tó ṣe kí ni tó lálàáfíà so eléyìí tó túmọ̀ sí pé ọmọ yẹn ò sí nínú ọmọ tí bàbá yẹn bí wọ́n gbé wá fẹ́ ni tó túmọ̀ pé ṣẹ̀ríà ò nípìn kankan tó fẹ́ fúnrú ọmọ yẹn sáàbà ní pé bóyá wọ́n fún ní torí pé ó jọ ara kò ń ṣọmọ rọ̀bá ibù ni bàbá lè máa pè lọ́mọ ìyá gan lè máa pè ọmọ yẹn ní bàbá rẹ̀ ìsàfitì lásán ni nítàpọ́nlé torí pé tábà padà tó bá jẹ́ pé ọmọ obìnrin bá ní ẹ̀rí pé tí ó bá lọ ilé ọkọ bàbá yẹn ò lẹ́tọ̀ọ́nù sẹ̀ríà láti tó lọ́kọ. torí pé fáńkì wo hún náà bí ìdùnnú ìhàlẹ̀ yẹn ìyẹn túmọ̀ pé wọ́n da ọmọ yẹn padà sílé bàbá rẹ̀ àwọn tí bàbá rẹ̀ ò bá sí láyé gan àwọn àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá àwọn náà ni wọ́n lẹ́tọ̀ọ́ láti kókó jẹ ẹni tí ó jẹ́ wàlí tí ó fọmọ yẹn lọ́kọ bàbá yẹn tó jẹ́ bàbá tó tọ́ ó lè wà ń bẹ̀ ó lè mọ̀ sí ń bẹ̀ yìí níṣẹ́ wàhálà ó lè ṣènáwó lórí ẹ̀ òun ṣe tiẹ̀ ní bá bi àsọdákọ̀ ọ̀tàfọ́wò àti àlákọ̀ ìbáṣe tí ń bẹ láàrin màmá rẹ̀ àti ẹ̀. sábà wá padà wípé irú ọmọ yẹn ó ti di wọléwọ̀de bóyá ó ti ẹ̀jọ́ ọmọ kan tó ń ṣe dáadáa sí bàbá yẹn kí bàbá yẹn wá nífẹ̀ẹ́ rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa ṣùgbọ́n náà wá rò pé ah, ọmọ yẹn ò ní jẹ nínú ogún mi ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ ká fúrú ọmọ yẹn lẹ́bùn ibi bá lọ nìyẹn a wà rí i pé irú ọmọ yẹn lè wà nú ẹni tí wọ́n ṣe wọ̀ síyà fún wípé ọmọ yẹn kò ní jẹ nínú ogún mi àmọ́ mo fẹ́ bùn ní torí pé indirectly tí bàbá yẹn ò bá ti kú ò láyé tọmọ yẹn bá gùn lẹ́nu tó bá ga tó bá dàgbà ó lè jó ní ó tọ́jú bàbá yẹn sòtọ́rọ́ mọ tí ó bá dáa tọba adẹ́dà lẹ́kàwá ní òṣè dáadáa àìdá ọmọ wa ní o àbí ètò wọn gbé wa fẹ́ wa àmì wo ni ó ṣe kí ni ni ó jẹ́ èyí tí ọba adẹ́dà ó gbọ́wọ́ rẹ̀ sókè tó bá gbọ́wọ́ ẹ̀ sókè bóyá àwọn àbúrò tàbí fún wa gan bóyá ní ó tọ̀ wọn. ìyẹn túmọ̀ pé ìyẹn lójú kan ojú kẹta bẹ̀ ni wípé tírúfẹ́ màmá ọmọ yẹn bá kú ìgbà yẹn lọ́mọ yẹn lẹ́tọ̀ọ́ láti jogún màmá rẹ̀ àti láti jogún bàbá rẹ̀ níbi tí wọ́n ti ń gbé bọ̀ so ìkọ́dọ̀ ọ̀nà méjì ní ti jogún rẹ̀ so tí màmá ẹ̀ bá kú yóò máa ṣáraka àwọn ibnul um àwọn ọmọ ìyá tí ìyá dà wọ́n papọ̀ wọn ó dìjọ́ máa pín ogún màmá yẹn kì í ṣe pé yóò ní automatic ogún kan ní kíni so gbogbo tí bàbá yẹn fi wá láìkí rẹ̀ wọ́n ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa tóbìnrin abẹ àwọn obìnrin nìkan kan máṣá ṣe wọn lóbìnrin ó jọ kó bá wa tún wọn ṣe kó tún àwa náà ṣe lórí dáadáa so ó máa ń dáa tóbìnrin bá dáa tí ọmọ tán gbé wá náà dáa tó jọ ọmọ tó yẹn wọ́n so ti èèyàn máa ń rò pé ah, yóò ìtọ́jú tó wọlé tọ́jú gbogbo táwọn wọlé fẹ́ fún kò gbọ́dọ̀ kọjá one third hmm. nínú ogún yẹn bóyá bàbá yẹn ò bímọ púpọ̀ tẹ́lẹ̀ àbí kò tiẹ̀ bí rárá o kọjá kínní one two one number three. ìpín kan nínú ìdá mẹ́ta. ìpín kan nínú ìdá mẹ́ta ògùn bàbá yẹn wallahu ta'ala a'lam. ìbéèrè kejì ó ní béèrè béèrè wípé ẹjọ́ lẹ́yìn Ramadan ká gba àwọn ọjọ́ mẹ́fà ní ni àbó àjò ni bí mélòó kan tí kò tí ì gba rọmọdán yẹn tí ó láǹfààní àti gba síta ṣàwá yẹn kó tó gba rọmọdán tàbí ó gbọ́dọ̀ gba rọmọdán yẹn tán kó tó gba síta ṣàwá. alhamdulilah a tún dúpẹ́ lọ́dọ̀ ọba tó dá wa ọba tí òun ló láṣẹ ìláwù làhámù wàlhálà òun ló láṣẹ mùsùlùmí dídá wàláwù sòlùtọ́ọ̀nù sẹ́rẹ̀ òun ló ní kápá kó sòfin wípé yahkum mayurid ọ̀rọ̀ pàṣẹjọsìn ẹ̀tọ́ ọba dẹ́dà ni ó túmọ̀ yìí pé yorùbá máa ń pòwe kan wípé gbà mo bùn ẹ mo tán ní ìfẹ́ ó fàgbẹ́ ìyẹn lọ́pàá tó jẹ́ pé tó bá ti jẹ́ pé ìbádà la bá fẹ́ ṣe àìkàn ṣe alamazag ìyẹn ni pé bọ́pọlọ wa kàn bá a kà ṣe o kí láwò pé kí ló fi sọ àdìsí àbí ayuba abu ayuba al-ansari radiyallahu anhu ọlọmọsọ ayọ̀nùsí òun ló gba àdìsí ni máa ń sọ ọmọ ọ̀nà àkọ́jà wà wúdà wùd ó ní máa ń sọ ọmọ Ramadan ọ̀kẹ́ máa kọ́ gbogbo ẹni bá gbàwẹ̀ Ramadan súnmọ́ àti báwo sítẹ́mì ṣàwàl ó wá fi mẹ́fà kan nínú ṣàwàl ìyẹn oṣù tó tẹ̀lé oṣù tó jẹ́ oṣù kẹwàá ìjírí kàánà sọ́nà dára kùlà nígbà tó fi dédé ọdún kan tó fi gbàwẹ̀ ni so ẹni tí ó yá ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin ni ò jẹ́ kó gbà àbórìnrìn gẹ́gẹ́ ṣe sọ àbórìnrìn àjò kíkọ̀ bá wà lórí ẹ̀ àwọn olùmọ̀ ní ọ̀rọ̀ méjì lórí ẹ̀ bó ṣe máa rí nìyẹn torí pé ọ̀rọ̀ yìí a rò pé báwo ló ṣe gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ tá bá lọ́rọ̀ ní méjì lórí ẹ̀ túmọ̀ sí pé àwọn ẹ̀rí tó wá lórí ẹ̀ ó fojú méjì kalẹ̀ látara pé ara kí sẹ̀rí àjẹun tó fún wa nígbà láàyè látara kó mọ́ kó wa nípa pámára sójú kan náà torí pé ọba dẹ́dà basis of sẹ̀ríà ni pé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ọba dẹ́dà ní gbogbo tí mo ṣe lófin fún yín tí mo gbà lérò lórí ẹ̀ ni pé mo fẹ́ ìdẹ̀kùn fún yín ni wala yuridu bikumul usra tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àní sọ pé ó rẹ̀yàn àní sọ pé ó rìnrìn àjò àní dandan kó máa gbà rẹ̀ lọ́nà rárá ó fẹ́ ìdẹ̀kùn fún wa ó fẹ́ nira fún wa subhanahu wa ta'ala ọba dáadáa tòyẹ́ túmọ̀ yìí pé hmm. inú apá kan náà àwọn olùmọ̀ tí wọ́n sọ fún wa wípé ẹni tí gbèsè Ramadan ń bẹ lórí rẹ̀ fún kò gbọ́dọ̀ gba náfìlà torí náfìlà lè tọ́fẹ́ gbà yẹn tàtọ́wọ́ tó torí pé ọ̀ràn yẹn ló ṣe kíni ló fi sílẹ̀ hmm. ọ̀ràn yẹn ló ṣe kíni ló fi sílẹ̀ àìsí ìgbéná fílà ṣáájú ọ̀ràn yẹn torí pé ntọ́ba adẹ́dàá ó kọ̀kọ́ bí wa kò ní ọ̀ràn yẹn wọ́n lójú kejì ìdíkù bíi tiwọn lẹ́lẹ́kejì ni pé wàlfàrí ìdọ̀ alẹ́bí tàràkà ha áwọ alẹ́bí alẹ́yìn dẹ́yìn wà gbèsè ọba adẹ́dàá ni wà dẹ́yìn lọ yà hàkó àyọkùdọ̀ ọ̀kàmà kọ́ gbèsè ọba adẹ́dàá sì lámà ṣe kíni lámà ìfọ̀n sheikh abdullahi bin bas sọ ìnáwó àwọn àbẹ̀tàwáfà nínú fatawa wọn. àwa rí àwọn olùmọ̀ tí wọ́n pọ̀ tí wọ́n sọ pé àlámọ̀rí ọ̀rọ̀ yẹn olójú méjì wọ́n nítorí kíni torí pé ẹ̀rí làwọn máa ń tẹ̀lé dáadáa àwọn ní kò sí ẹ̀rí tó sọ fún wa pé alimobadara belkọdọ ìsìlámù rọmọdọ́n wípé tá a bá ti ń parí rọmọdọ́n báyìí gbára oṣù tó tẹ̀lé náà lè fi kíni èké fọ̀lẹ́sì. Hmm. wọ́n ní kílẹ̀ rí wọn wọ́n lẹ́rìí àwọn ní hadith ìyàwó Aisha rọ́bì ọ̀làníà ó láwọn máa ń lọ gbèsè rọmọdọ́nù lára títí di ṣàbá tó pé àsìkò yẹn ànábì máa ń gbàwẹ̀ púpọ̀ ńbẹ̀. Hmm. àwọn èso eh, àtúnrí nínú ìwòye àwọn ikọ̀ ẹlẹ́ẹ̀kejì alẹ́bí alẹ́ ìjùmọ̀wòrò ulama minhum abi hanifa maliki wa shafi'i wàjùmọ̀wòrò salaf wal khalaf a rí i pé àwọn èèyàn pọ̀ hmm. òǹkà ń gbà mí ó sì máa ń kàǹtì pẹ̀lú àwọn ẹ̀rí wọ́n ní alkọ̀dọ́wù alàtàràkì ìgbàláyè wà kéèyàn san gbèsè pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ so torí pé a rí i pé irúfẹ́ bẹ́ẹ̀ yóò fún ní àǹfààní láti tún lè jọ lámì pé torí pé ìbádà yẹn ó wà muhaddad ó wà akọt ó lásìkò tóṣù yẹn bá ti lè kọjá kò lè gbà mọ́ hmm. àwọn yẹn lópin bàtà rẹ̀ rí tó sọ fún wa wípé kó yára san ìgbàláyè wà fún láti gba sítà ní ṣàwà kó tó di pé yóò wá ṣe kí ni yóò fà gbèsè wallahu ta'ala jazakumullahu khair àwọn ìbéèrè tí a ní ni ẹlógbọ́n náà a mọ̀ tẹ̀síwájú ní orí tafsir wa Qur'an àti àgbàlọ́.